nígbà tí Yorùbá bọ̀ wọ́n ní tí ọmọdé bá ń gé igi nínú igbó àgbà ni ọmọ ibi tí ó wò sí. nígbà tí àwọn èèyàn tí wọ́n bá wà lórí ìṣe kan nínú ẹ̀sìn tí wọn ò ṣe tán wọ́n wà lórí ìṣe kan lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọn ò sì ṣe tán láti mọ̀dájọ́ rẹ̀ àdánwò tí wọ́n ń fà lẹ́sẹ̀ kó lè ju agbára wọn lọ. fìtínà tí wọ́n ń wá ẹ̀mí wọn lè má gbé tó bá dé. Surah An-Nisa Quran four verse ninety seven ó jẹ́ àyà kan pàtàkì. pàtàkì ti sheikh muhammad abdulwahab rahimahullah nínú tírà wọn tí wọ́n pè ní mukutasoru siratu rasul ó jẹ́ àyà kan pàtàkì tí àáfàá wa náà tó fi pe àkíyèsí àwa mùsùlùmí sí wípé a gbọ́dọ̀ máa máa ohun tó bá sopọ̀ mọ́ ìyapa àṣẹ ọlọ́run kan ká tó máa ra wọlé ká gbìyànjú ká mọ ohun tó sopọ̀ mọ́ ẹ̀ṣẹ̀ kan ká tó máa dáwọ́lé ẹ̀ṣẹ̀ náà nítorí pé ẹni tó bá ń dáwọ́lé ẹ̀ṣẹ̀ kan tí ó sì máa ewu wo lọ́rọ̀ mọ́ ẹ̀ṣẹ̀ náà ó ṣeé ṣe kí ẹ̀ṣẹ̀ yẹn kó gbẹ̀mí ẹ̀ o. àpẹẹrẹ rẹ̀ tí wọ́n bá ní mọ́mù kóòkì mà mọ́mù fanta mà ó yẹ kó béèrè pé kí ló ń ṣẹlẹ̀ sí kóòkì tẹ̀fín ní mọ́mù à ní kóòkì kìkì ṣúgà ni. Ah, ah, ní se suga, tó bá suga ṣúgà ni ó nìyẹn kéré lọ́dọ̀ ti tòun wọ́n ní àwọn àgbo tó kọ́ọ̀kì àwọn ò lè má jí mú láàárọ̀ kùtùkùtù tó wọ́n fi flush ṣúgà dànù so irú ẹni bẹ́ẹ̀ ti bá wa mu kóòkì tí mu mínírààsì ò lè má gbà pé jẹ̀díjẹ̀dí lè mọ̀ o àmọ́ wọ́n tó béèrè ewu ní bẹ́ẹ̀ni mínírààsì tó ń tà á kẹ̀ tó ń tà á inú. ọjọ́ kan lágbàgbọ́ pé wọ́n ti gbé ọdẹ léwòsàn. inú àwọn bàbá lọ́wọ́ bọ̀ wọ́n ní a ó ti ní diabetics. torí pé tó ti ń ta mínírààsì kẹ̀ ọ̀ lè má mú lójúmọ́ ọ̀ béèrè àdáwò wo ní bẹ́ẹ̀ rárá mínírààsì tó ń mu ọkàn mú ni irú wọn wá ní diabetes ó wà hàn léèmọ̀ irú wọn ní diabetes yóò hàn léèmọ̀ tààrà ó rí i pé Haúsá ìjẹkújẹ wọn pọ̀ nínú ẹni tí máa jẹran jù láyé làwùsá wà tó o bá fara wí Haúsá Haúsá mi ewu ti ń bẹ lára ẹran kí wọ́n tó máa jẹ́ òun awusa yóò jẹ bíbọ̀ yóò jẹ sísè yóò jẹ dídín yóò jẹ yóò jẹ susu. gbogbo ìran yẹn gbogbo gbogbo tí wọn sọ pé ẹ má jẹrẹ púpọ̀ ẹ ẹ bá ti dàgbà lágbà. ẹ má jẹrẹ púpọ̀ ẹ bá ti wọ èjì báyìí kọ̀ọ̀ka awusa àtọmọdé wọn àtàgbà wọn ni wọn ń jẹ ẹ awusa ti ń jẹ ẹran jẹkújẹ hey wọ́n ní múrù o sọ ma ti ń jẹ múrù awusa damuru mu níbẹ̀ tí ń da mílíkì mu àbí tí ń da tíì mu wọ́n tún ní àwọn ìran agomi tí wọn ò lè má jẹ lójúmọ́ àmọ́ wọ ìwọ ọmọdé kọ́ lọ ló fi ló fi ń yàgbẹ́ so wọ́n fẹ́ ká mọ ewu wo ló rọ̀ mọ́ ìta dáwọ́lé ká lè ní èsè ń pa tá a fi kò lójú ok àpẹẹrẹ mi rè ọlọ́fẹ́ máa ṣiṣẹ́ ọ̀kadà ọkàn lọ́ra máa ń ṣe é nìyí ọ̀wá ń wọ sígílẹ́ẹ̀tì òfin sisi ọ̀kadà ó béèrè pé lóòótọ́ ọlọ́kadà máa pawó kí ni wọ́n tún máa pa wálé ó béèrè èyí tó béèrè ó ti lọ wá òkìrì kankan tó ga sí pé àfi tátẹ́gùn ó bá gbé kú lórí ma òun gan kú lórí masíìnì tátẹ́gùn fi lè wọnú ara rẹ̀ òun ó gbé wọ̀ bí ẹni pé ń lọ sínú òṣùpá ìwọ ń pọ̀ síngílẹ́ẹ̀tì ah! ọjọ́ tí òtútù àárọ̀ orí ọ̀kadà bá gbé ọ dálẹ̀ agbára ọ̀kadà wò ní ká má wọ́n fẹ́ kàn wá sọ fún ọ lọ́sibítù pé sọ lẹ́mìí ara rẹ lò mọ́ gun ọ̀kadà mọ́ ah, ó ti wá fún ẹ ní off road to ọ̀kadà so kí n túmọ̀ sí wípé whatever ń tó bá fẹ́ ṣe èyí tó dáa jù fún ọ ni pé béèrè ewu tó rọ̀ ọ́ ma ó rí i pé àwọn tí máa ń ṣoògùn owó iye tí máa ń jẹ́ kọ́rọ̀ owó yíwọ́ ó ní pé wọn ì sábà béèrè pé bàbá ìǹtẹ́ fẹ́ ṣe yìí kí ló rọ̀ ma yọ̀ọ́ lọ́wọ́ ṣoògùn owó ni tọ́ba béèrè tó rọ̀ mọ́tọ́ba níyà tọ́ba ti lówó fún bí ọdún márùn-ún ó ya wèrè kẹ́yìn ni ẹ́ wèrè yóò lòun bọ̀ náà. wọ́n èyí béèrè pé ṣéwu kan wà bí táwọn fẹ́ ṣe àǹfààní méjì nìyẹn ò rí níbi kọ́ ọ máa béèrè ewu tọrọ mọ́ nǹkan jẹ́ ọ wà ní ìṣe rẹ àǹfààní méjì lórí rẹ yálà nǹkan yẹn jẹ mẹ́sìn yálà ó jẹ mọ́ ti ọ̀rọ̀ sẹ̀mí ayé wa máa béèrè ewu wo lọ́rọ̀ mọ́ kínní kò fẹ́ẹ̀ sí nǹkan kankan tí ò ní ewu tọ́rọ̀ mọ́ ewu rọ̀ mẹ́sìn ewu ọ̀rọ̀ mẹ́sìn ewu sì rọ̀ mọ́ ìṣẹ̀mí ilé ayé wa. tọ́ba ti wá ń béèrè pé ẹ dákun o èyí tí ní mo fẹ́ ṣe yìí kí ni àwọn disadvantages tọrọ mọ́ má máa tẹ́tí gbọ́ advantages nìkan láì mọ̀ disadvantages ìwọ tó bá mọ̀ merit nǹkan mọ̀ demerit rẹ̀ ìwọ tó bá mọ̀ positive nǹkan mọ̀ negative rẹ̀ ọ̀dà àwọn tí ń ṣe náà ẹ̀ẹ̀dà negative mọ̀ ẹ̀ẹ̀dà positive mọ̀ bíyànjú bá dà mọ̀ iná ògbè yọ wáyé pọ̀ a gbọ́dọ̀ mọ ọmọ ewu tó bá rọ̀ mọ́ nǹkan kọ̀ọ̀kan ká lè mọ̀ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àwọn ohun tó ṣẹlẹ̀ sí àwọn kan àwọn bíi wa náà ni o wọn ò ewu tó rọ̀ mọ́ àìṣe hijira eléyìí tọ́lọ̀ ń pa fún wọn wọn ò ewu tó rọ̀ mọ́ àìwá ewu tọrọ mọ yìí ó jẹ́ kí àdánwò tágbára àwọn ògbé ojú ṣẹlẹ̀ sí wọn ìyẹn ni Allah ń sọ nínú suratul suratul nisa quran four verse ninety seven Allah ní inna ladhina tawafahumul malaika zalimi anfusihim qalu fima kuntum. قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا إن الذين توافاهم الملائكة دايكو àwọn tí àwọn màláyíkà pupa zọ́ọ̀lìmí àǹfùsìhìm nígbà tí wọ́n ń ṣe àbòsí sẹ́mi ara wọn àwọn mọ̀lẹ́kà pa wọ́n sórí pé wọ́n wà lórí àbòsí tí wọ́n ń ṣe sẹ́mi ara wọn lọ́wọ́ nígbà táwọn mọ̀lẹ́kà pa wọ́n ìbéèrè tí wọ́n bi wọ́n léèrè ni pé kọ́ọ́lù fíìmù kùntùm wọ́n bi wọ́n léèrè pé àárín àwọn wo lẹ́yìn wà. àárín àwọn wo lẹ wà kí n ń ṣe láàrin wọn Ọlọrun ti pàṣẹ pé ẹ kú mọ́kà ẹ wá sí àwọn kan ò àwọn tó nínú àwọn tó gba ìsìláàmù lọwọ ànábì ní o àwọn kan ò gbọ́ràn wọn ò kú mọ́kà wọ́n takú sí mọ́kà wọn ò sì pé kúrò kí ni ọmọ tí ó bí fún wa wọn ìbá béèrè ànábì náà ìbá sọ fún wọn wọn ò kúrò wọn ò sì béèrè ọmọ aláwọn sáwà nílùú mẹ́kà àmọ́ ńgbà tó yí ikú tí ó ṣẹlẹ̀ sí wọn àwọn ọ̀sẹ̀bọ̀ ìlú mẹ́kà wọ́n kó wọn mọ́ èrò wá sí ojú ogun bádìrì ó wá pé wọ́n wà ní gúrùpù àwọn ọ̀sẹ̀bọ̀ wọ́n sì mọ̀ páwọn ti gba Islam àmọ́ ńgbà tíjà ṣẹlẹ̀ ọwọ́ ikú bà wọ́n wọ́n kú sáàárín àwọn ọ̀ṣẹ́bọ àwọn mọ̀lẹ́kà wá bí wọ́n léèrè pé àárín àwọn wo lẹ wà kílẹ̀ ń ṣe mọ́kà tẹ̀ fi jókòó síbẹ̀. Si kúnná mustad'afina fil ard àwọn náà sọ pé à wọ́n dá wa lágara lórí ilẹ̀ ni a ti yọ̀lẹ́ ni qalu alam takun aridullahi wasi'a tí wọ́n bá dá yín lágara lórí ilẹ̀ kan ṣé ilé ọlọ́wọ́n bò ó fẹ̀ débi pé kẹ́ ẹ fatuhajiru fiha kẹ́ ẹ sì lọ síbẹ̀ kẹ́ẹ̀kú òǹbi tí wọ́n ti dá yín lágara kẹ́ẹ̀wá lọ sí ààyè tí ààyè ó ti gbà yín láti ṣe ẹ̀sìn nírọwọ́rọsẹ̀ fáwùlà ìka máa wá oúnjẹ àná ọlọ́run ní gbogbo àwọn wọ̀nyẹn síkú ká máa rin àwọn ọ̀sẹ̀ bọ́hùn ilé wọn ní jáàdámà wàsá ti mọ̀ sí rọ̀ ìkángun wọn ibi tọ́rọ̀ wọn yọrí sí ó sì burú o ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ wọ yọrí síbi tó burú o bọ́rọ̀ rẹ ṣe ń tó lọ yìí ọlọ́run wà ní jẹ́ kírú àdánwò yọ ṣẹlẹ̀ sí ọ o mọ ewu tó rọ̀ mọ ohun tó o bá ń ṣe o ewu eléyìí agbára wọn ò pé mọ́ o kò sí látúnṣe mọ́ kò látúnṣe kò látúnṣe bẹ́ẹ̀ sì lágbára àwọn ò sì gbé àdánwò tó ti di àìṣe jíra ṣẹlẹ̀ sí wọn nítorí náà ẹ jẹ́ ká máa mọ ewu tó bá rọ̀ mọ́ ohun tá a bá ń ṣe nítorí pé béèyàn ò bá mọ̀ ewu yẹn tó bá dé ó lè rẹ́yìn èèyàn o ìwọ tó ń kó ṣúgà á jẹ bí ẹ ń jẹ ṣu mọ ewu tọrọ mọ ṣúgà tó ń jẹ o torí bí ọjọ́ tí ewu yẹn bá jọ sí ọ lára agbára rẹ àtàwọn ẹbí rẹ kò ní í ká mọ́ o kò ní í ká o. aláwọ̀ fún wa sí kò ń gẹ.